أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀ níwájú ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tírà Umdatul Ahkam ti àfa Abdulgani Al-Maqdisi ọlọ́run ọba tí ó yọ́nú sí à ń sọ̀rọ̀ lórí báàbù rìbá wọ̀sọ̀rọ̀ báàbù tó ń sọ̀rọ̀ lórí rìbá àti pípààrọ̀ owó sówó aṣọ kí ni tí agbàlérò pẹ̀lú rìbá kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam kí ni ìdájọ́ rìbá nínú àwọn ẹ̀sìn wọ́n wá síwájú ẹ̀sìn Islam a wà lórí àti sọ̀rọ̀ lórí ohun tó wá nínú ẹ̀sìn Islam lórí ṣíṣe rìbá léèwọ̀. من وتر الله عليه سنة الذي صلى الله عليه وسلم ورأى لهم تصنع القرآن في الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبط الشيطان من المس ذلك بأنه قال إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ọlọ́run bá ní alladhina ya'kuluna rìbá àwọn tó ń jẹ rìbá owó èlé la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu shaytanu minal mas lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà tí gbogbo àwọn èèyàn bá ń dìde lórí ẹsẹ̀ wọn àwọn ò ní lè dìde láti máa fẹsẹ̀ wọn rìn wọ́n dìde ni ní irú dìde ẹnì tí èṣù tó fọwọ́ bà tí wọ́n ń ránlẹ̀ lẹ̀ bí ẹni wá pàgbé ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ìdí ni pé nílé ayé wọ́n sọ fún wọn pé ọlọ́run kọ rìbá ó ṣe ní èèwọ̀ wọ́n ní kò sí ọ̀run kò sí yàtọ̀ ń bè rìbá àti kátàkárà wa ahalla Allahu al-bay'a wa harrama ṣùgbọ́n ọlọ́run ṣe kátàkárà lẹ́tọ̀ọ́ òun gan náà ló tún ṣe rìbá ní èèwọ̀ àwọn afọ́ni tafsir wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí máa ń jẹ rìbá lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ọlọ́run gbèdìde ní gbèdìde ẹni tí wàá bá gbé tí ò ní lè rìn tí ò ní lè fà torí pé rìbá yẹn ó ti di egbò sí wọn nú débi pé ó ti wúwo nú wọn wọn wá nílé gbé ara náà bákan náà wọn ni yá ayọ alladhina amanu ittaqullaha wa dharu ma baqiya mina riba in kuntum mu'minin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà ọba gbogbo tó bá kù nínú rìbá síwájú ká tó ṣe léèwọ̀ ẹ jìnà sí i tó bá kọ́ lódodo mọ́mì ní bá ní fa in lam taf'alu tẹ́ ẹ̀ bá lè ṣe tẹ́ ẹ̀ jìnà sí rìbá fa'danu bi harbin min Allah ẹsẹ̀ ẹsẹ̀ kéde ipe o ẹ ti wọ ṣòkòtò méjì pẹ̀lú ọlọ́run ọba ẹfẹ́ bá ọlọ́run ọba jà ẹ bá ọlọ́run ọba jagun òun àti òjíṣẹ́ rẹ̀ wàyìn tuktum tẹ́ ẹ bá túbá kúrò níbi rìbá falakum ru'usu amwalikum orí owó yín ẹ̀tọ́ ni fún yín ṣùgbọ́n ètò jẹ́ ìbáyọ̀ ó di dandan kẹ́ ẹ yọkùn ní owó yín la tazlimun bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ọgbà kẹ́ kí wọ́n yẹ̀ yín náà wọ́n ní ogun tí wọ́n sọ̀rọ̀ nínú àyà yìí pé kéde ogun láàrin ẹ̀yin àtọ́ lọ́wọ́ ọba wọ́n ní ogun tó gbà lérò ń bí ni iná ọlọ́run jahannama ọlọ́run ọkọ ogun láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ó ní pẹ̀lú àti ìbọn tí wọ́n bá lò tí wọ́n bá lò dàmọ́ bóyá pé ìbọn náà bá ń lò lónìí gbogbo àwọn ẹnikẹ́ni tó bá kọ̀ tí ò fi rìbá sílẹ̀ kí àwọn mùsùlùmí ó gbógun sí. wàkìlá innama huwa al-mubalagha fil wa'id àwọn kan ní ẹni pé ilé kókó níbi ìdẹ́rùbà àti àdéhùn ìjìyà láti ọ̀dọ̀ ọlọ́run ọba kìí ṣe pé ogun gangan ni agbàlérò ọlọ́ni wàmà àtẹ́tùm mẹ́rìbà lè yàrgù wà fi amri fi amwali náà ti fàlà yàrgù inda Allah wàmà àtẹ́tùm min zakatin تريدون وجه الله فأولئك هم المضعفون gbogbo ẹni gbogbo tí wọn bá fún yín nínú owó wọn jẹ rìbá torí kó dúkìá yẹn ó lè lékún lẹ́ẹ̀fi ń ṣe torí kí dúkìá yẹn ó lè lékún láàrin àwọn èèyàn lẹ́ẹ̀fi ń jẹ rìbá fala yarbu inda dúkìá náà kò ní lé lọ́dọ̀ ọlọ́run wa ma ataytum min zaka ṣùgbọ́n gbogbo ẹ̀jẹ̀ bá yọ nínú zaka láti fi ṣe àfọ̀mọ́ owó yín torí tẹ́ ẹ ṣe torí فأولئك هم المضعفون àwọn ni a ṣe ìlékún sí orí dúkìá wọn èyí tí wọ́n bá yọ nínú zaka ṣùgbọ́n èyí tó bá jẹ nínú rìbá kò lè jẹ́ kí dúkìá náà ó lé so gbogbo àyà yìí gbogbo ẹ̀ pátá ó ń ṣe àfihàn pé rìbá nínú ẹ̀sìn Islam ẹ̀ṣẹ̀ ńlá gbáà ni ó sì jẹ́ ọ̀kan nínú kàbáyà wọ́n ní kí ni ọgbọ́n àti òye tó fà á tá a fi sọ pé a ò gbọ́dọ̀ jẹ rìbá àwọn afá ni àtàámù lè-rìbá yahmulu ala al gbogbo ẹnikẹ́ni tí ń bá ń jẹ rìbá yóò jẹ́ kó jẹ́ ìnífẹ̀ẹ́ ara ẹni ló kọ́ lójogún lọ́kàn rẹ̀ ìnífẹ̀ẹ́ ara ẹni ni yóò jogún lọ́kàn rẹ̀. وتحصيلها من غير طرق مشروعه لتجدي دكيا تيولين لاتي ايوا ايميتاريني كيسي اونا توباتو لوفيري دكيا وتحريمه رعمة بالعباد سيتين باليو عنو لفوبو اويدا فقادلو او تاركا فإن فيها أخذا لأموال الآخرين بغير عوض torí pé rìbá yẹn bí ìgbà téèyàn mú owó olówó ni láì jẹ́ tó fún ní nǹkan pààrọ̀ rìbá bí ìgbà téèyàn mú owó olówó láì jẹ́ pé èèyàn fún ní nǹkan pààrọ̀ torí pé títà kára pààrọ̀ ni ohun tí mo bá fẹ́ ra ń fọ olówó ohun tí mo rà wọ́n ní oṣù gba ohun tí mo rọ̀ ọ̀hún ṣùgbọ́n ẹni tí ń jẹ rìbá òun ń gbowó ni kò tún fún ní nǹkan pààrọ̀ owó tó gbà. إذ المربي يأكل أموال الناس دون أن يستفيد أن يستفيدوا شيئا من مقابله وليس بوين تاني في من جريبا ومبوين لا يجري عن ينفعني كثث النووس كما أنه يؤدي إلى تضخم الأموال وزيادتها على حساب سلب أموال الفقراء بيبا تنفي ونلو دوكيا aláìní láti jẹ́ pé dúkìá ti ẹ̀kọ́ máa pọ̀ sí wọ́yọ̀wọ́dù mùrọ́bì alkasal wal-khumul bákan náà gbogbo ẹnikẹ́ni tí máa ń rówó láti owó rìbá yóò jẹ́ kí kó ní kó má ní ẹ̀mí àti wá dúkìá lọ́nà tó tọ́ ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ ó kù torí pé ó ń rí owó lọ́nà tó gbà yìí tó gbà rọrùn tí ò sí wàhálà nínú ẹ̀ kákan ìyáni lówó ká wá jókòó kákan máa jẹ èdè lórí ẹ̀. والابتعاد عن اجتماع الاشتغال بالمكاسب المباحة النافعة yóò sì jìnnà sí pé ó máa ṣiṣẹ́ tí ó fún ní owó ẹ̀tọ́ tí ó ṣàǹfààní fún un so ìbájẹ́ pé àti owó èlé lẹ́tọ́ ní haram ni ohun tí ó tẹ̀lé nìyẹn bákan náà àwọn afáàní nínú rìbá yìí bákan náà ànàfi ìkọ́tàn lil ma'ruf bayna an-nas ẹni pé ìṣe dáadáa àti ìrànlọ́wọ́ rìbá ó máa ń gé kó láàrin àwọn èèyàn ni torí pé àwọn tó máa ń jẹ rìbá wọn kì í lé rẹ̀ nìkan kan lọ́wọ́ wàtẹ́tẹ̀ rìbá bil qardi hasan gbogbo èèyàn pátá ká máa ń bẹ á ní á ní àǹfààní àti yáwó nígbà míì olówó gan máa yáwó dépò tálíkà ṣùgbọ́n báwo la ṣe fẹ́ rí owó yá lọ́nà tó gbà tọ́ tó bá yẹ pé rìbá ni gbogbo olúkúlùkù la bá ń gbà ọ̀nà wo la fẹ́ gbà láti ran tálíkà lọ́wọ́ tó ní ìdí dọ́ pé nígbà tí ọba gba owó owó tá a ya ìgbà tí san padà èlé ni ó so kọ́rbẹ̀l hasan èyí ni pé ìyánilówó tó dáa ní sí وهو معصية عظيمة عند الله تعالى بكنا إسلاني نشي ودولو وهو وإن زاد مال مربي فإن الله تعالى يمحقه lóòótọ́ lóòótọ́ ẹni tí ń jowó èlé yọ́ máa rí pé owó òun lé lójú ṣùgbọ́n àlùbáríkà ti kú ònú ẹ̀ torí pé ọlọ́run ti yọ àlùbáríkà kú o. ọlọ́run ni yamhaqu Allahu riba wa yurbi sadaqat ọlọ́run ọba a máa ba owó rìbá a sì máa jẹ́ kí sádàkà kówó tó máa gbòòrò sí i rìbá yẹn ó kórìsì gbòǹgbò oríṣi ẹ̀ ní méjì ṣùgbọ́n àwọn afáà ní wọ́n fi sórí sí mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ní rìbá ṣọ́ọ̀bù rìbá jùlọ ká fún owó kan lájùlọ lórí owó kan àbí ká fún dúkìá kan lájùlọ lórí dúkìá kan nígbà tá a bá fẹ́ ṣe pààrọ̀. lápèjúwe àyẹ̀ṣẹ́lì àṣàkùn min áàkà alfu sáà min kọ́ńtì bí alfi. ومئة ساء من قمح كن فيرى الكما كن واف أن كني الكما ساء أظن كن واف من ساء أظن وأتي أظن لنقدي ويتقابضان متعاقدان العوضين من مجلس العقد kó sì jẹ́ pé èkíní kejì wọn wọ́n gba owó yòó níbi tí wọ́n bá ti ṣòwò ibi àti jókòó ṣòwò ibẹ̀ náà láti gbà èmi ń fọ ní one hundred mood ìwọ́n fún mi ní one twenty àbí one forty fàáàbì ìzìyàdá èyí tó lékún níbo ló ti wá kí ló fà tó fi lélẹ̀ torí kíni ṣé torí dídá Islam ò wo dídá oúnjẹ làwọn méjèèjì oúnjẹ lélẹ̀ oúnjẹ lélẹ̀ láti ìṣẹ̀dálọ náà ti ṣe àjùlọ lórí àwọn nǹkan sí kan àjùlọ yóò níbi oúnjẹ a lè fi gbà lọ́wọ́ ara wa so nígbà tí a bá ti tẹ́lẹ̀ o ti di rìbá kódà jọ pé ìjókòó ẹ̀kan náà la parí òwò náà lópin ìgbà tá a bá ti fún àjùlọ lórí ọ̀kan sọ́kan torí pé alkama lélẹ̀ alkama lélẹ̀ ìrẹsì lélẹ̀ ìrẹsì ni tọ̀hún mọ́tàrà lélẹ̀ mọ́tàrà ni tẹ àgbàdo lélẹ̀ àgbàdo ni tọ̀hún ẹ̀wà lèyí ẹ̀wà lọ́hún kí ló dé tá a máa ti fún lájùlọ. hukmu riba alfaq kí ni ìdájọ́ irú ọjà báyìí àwọn afáà nínú sharia islam wípé haramu ni àwọn owó tí rìbá máa ń wọ̀ mẹ́fà ni wọ́n ní gold àti silver àti bur bur yẹn òun náà ó dàbí alkama ni gbogbo orú dáwà gẹ́rù nǹkan kan báyìí gbogbo ẹ̀wọ̀n àwà ní ìjọ bur ni àti sha'ir èyí tí wọ́n ń pè ní alkama àti tẹ́mù èyí tí ń ṣe dẹ́bínù àti mílì èyí tí ń ṣe yọ̀ tó gbogbo ẹ̀ pátá yàtọ̀ táwọn méjì yìí oúnjẹ ni wọ́n wọ́n wá ní azab àti fífọ̀ gbogbo èyí tí ọba rọ́pò wọn gbogbo ẹ̀ náà rìbá máa ń wọ̀ àwọn oúnjẹ tá a kà sílẹ̀ gbogbo yẹn tó bá dàbí wọn gbogbo wọn náà rìbá máa ń wọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam mo sọ pé azahabu bizahab walfiddatu bilfidda walburri bilburr والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح tí a bá fẹ́ ta góòlù àti góòlù àbí Silva, àti silver àbí àwọn àwọn jéró àbí dáwà bá irú kan náà àti alkama àti alkama àbí dẹ́bínú àti dẹ́bínú àbí iyọ̀ pẹ̀lú iyọ̀ lórí iyọ̀ náà kó ipò wà iyọ̀ kan wà òun ṣe lúbúlúbú iyọ̀ kan wà òun ní takataka gbogbo ẹ̀ náà iyọ̀ náà ni wọ́n tó tá a bá máa gbayọ̀ pẹ̀lú yọ̀ mislam bi mislim ó láti jẹ́ déédéé bí múdù kan eléyìí múdù kan eléyìí múdù méjì eléyìí múdù méjì eléyìí yẹ́dẹ́m bí yẹ́dẹ́ gbà kí n sì fún ọ ní o ní gba eléyìí kó wá di ìgbà míì kí tó wá gba títẹ̀ mi rárá ó fún mi ń tiẹ̀ èmi náà ti gba títọ̀ títẹ̀ fàmẹ́nzáàdá gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àlékún lórí ọ̀kan nù wọn àwìtẹ̀záàdá àbí ó wá láti jẹ́ kí wọ́n ṣe àlékún lórí títí ẹ̀ fọ̀fọ̀dà àrùbá ó ti jẹ rìbá al-akhidhu wal-mu'ti fihi ẹni ó fún àtẹnitọ́gbà déédéé ni wọ́n so àwọn afáàní yìí kọ́ọ̀tù àlàábì ilẹ̀ àṣìá àwọn tí a kà sílẹ̀ yìí á ṣe kìíyàs lórí wọn oúnjẹ tó bá jọ wọn so gbogbo wọn náà rìbá máa ń wọ̀ so ìdá eléyìí ó ní òṣùwọ̀n ó ní òṣùwọ̀n alátìwọ́lẹ̀ ti jẹ́ pé òṣùwọ̀n wọn déédéé ni wọn èyí tó bá yẹ pé wíwúwo là ń wò kílò wọn ó láti jẹ́ nǹkan náà èyí tó bá yẹ pé òṣùwọ̀n làbí wọ̀n wọn láti jẹ́ nǹkan kan náà àgbọ̀dọ̀ fún ọ̀kan ní àjùlọ lórí ọ̀kan rìbá ẹlẹ́ẹ̀kejì ó ní rìbá nàṣíà èyí ni pé ká gba ọjà kó wá dìgbà míì ká tó sanwó ọjà náà ìmọ̀ kọ́ ẹ pé owó láti san àbí irú ń tá a gbà náà láti san padà pàápàá jùlọ tá a bá fẹ́ fi oúnjẹ gbọ oúnjẹ a gbọ́dọ̀ ṣe é ní pé ó dìgbà ní ìkó tó wá gbà òní wọ́n ń pè ní ríbà nàìjíríà tò lè sọ jẹ́ pé èyí tí ó gba tiẹ̀ ní ìsín ní ìsín ó lè fi múdù méjì gba múdù kan ń fọ múdù kan sìn ṣùgbọ́n nígbà tí ń bá wa gba tèmi padà múdù méjì ló fi fún mi so eléyìí náà ọ̀nà tó ń gbà ṣe rìbá nìyẹn wúwo ziyada tó fi áhàdì ìwọ̀bẹ́yìn ó ní ká ṣe èlé lórí ọ̀kan nínú àwọn ohun méjì tá a fẹ́ fi ṣe pààrọ̀ mùkọ́bìlù tàkìrù dàfì torí lílọ sísan lára láti san ìdínú tá a fi fi owó kún títọ̀rún. ó tàkìrù kọ́pù àbí kọ́ ẹ pé á lọ gbígbà lára lórí lópin ìgbà tó bá yẹ pé ọjà táyà irú kan náà ni wọ́n bí wọ́n mọ̀ bọ́ wá bá eléyìí náà yìí so eléyìí ni wọ́n pè ní riba fọ́ọ̀mù wọ́n sì ní ohun gangan ní tí wọ́n ń ṣe ní àsìkò jàhìlíyà ó ní tó ń ṣe ní àsìkò jàhìlíyà. torí pé nígbà náà ó ní pé èyí ò fún yín ní àpò rẹ ní ìsìn yóò wà ní ìgbà tẹ́ máa san padà ó ní ìgbà ìgbà òjò tí ń bọ̀ sùmọ́tẹ́ ìgbà san àpò méjì lẹ́ sì san ẹni tó wà yìí lead tó ní choice kò ní ó láti gbà náà ni ṣùgbọ́n tásìkò ń bá wá dé tí ọba rí owó náà san wọ́n á ní tán ìmọ̀ kó fún mi lówó mi ní ìsìn àbí kí n tún lọ lára díẹ̀ ó sì tó fi kún yóò jẹ́ àpò mẹ́ta tí ọba wa tó ní san tó jápò mẹ́rin ẹ dákun bò ló ti fẹ́ sílé ayé rẹ̀ sí ẹ rí pé ara ti ní òun náà haramu ni pẹ̀lú nọ́ọ̀sì alukur'an àti sunna aleyhi sallallahu alayhi wa sallam anasa sallam sọ pé la tabi'u minha ghaiban bìnnáàdì ẹ má ṣe ta oúnjẹ pẹ̀lú oúnjẹ wá ẹ pé èyí tó wà ọ̀kan nìkan ló wà ní ìsìn èkejì rẹ̀ ó dìgbà míì ká tó wá gbà. ànábì ni mákàlẹ̀ yẹ́dàn bí yẹ́dìn fàlàbà bì tá a bá fẹ́ ta oúnjẹ pẹ̀lú oúnjẹ ó láti jẹ́ pé ní ìsìn ní ìsìn náà látòwò yóò fi parí ń fún ọ́n tèmi ìwọ fún mi ń tiẹ̀ ó sì parí a ti gbọ́dọ̀ ṣe àjùlọ lórí ọ̀kan lópin ìgbà tó bá ti jẹ́ pé irú oúnjẹ kan náà ni wọ́n. wọ́n ní eléyìí gangan ni wọ́n ń ṣe ní àsìkò jahiliya. bákan náà ó ní pé nígbà tó bá wá fẹ́ gba owó náà wọn ò ní ṣèdẹ̀kùn fún táníkà tí òru ó san wọn ó tún jẹ́ kí gbèsè rẹ̀ ó tún lékún nìyí ọlọ́run sì ni wàyín kánà bù ọ̀sọ̀rọ̀tìn fànàbì ọ̀tún ilà mẹ́sàrọ̀ tí èèyàn bá jẹ́ ẹ̀ńtọ́ tálíkà lásìkò táwa gba gbèsè rẹ̀ fànàbì ọ̀tún ká dúró dé ká fún ní táì ilà mẹ́sàrọ̀ di àtìgbò tí ó fi ní àwa nítorí àsìkò ká tún fi gbèsè kún gbèsè fún un ẹlẹ́ẹ̀kẹta oní ribal qard oní dáfò máa lè máa yàn dáfì òbí yìí wáyà rúdù bádàlà oníkẹ́yìn òfin yàn lówó kó fi ṣàǹfààní yọ wàá dá padà fún àsìkò kan yọ wàá fi èlé gẹ́gẹ́ bí nǹkan ṣe lé ní báńkì so eléyìí náà rìbá ni aljassar ó ní àríbà alẹ́bí kánàtì arab tààrífù ó ní rìbá tí àwọn arab wọn mà wọ́tà fàálùkù léè tí wọ́n sì ń ṣe ìnàmà kánà ìkọ́rọ́bù dàráhìn ó ní kéèyàn ọ̀yá dirham àwọn àbíkọ́yá dínà dínà yẹn oní gold dirham oní silver ìlà ajẹ́lẹ̀ di àsìkò kan بزيادة عليه مقدار ما استقرضه على ما تراضوا به pẹ̀lú àlékún lórí tí wọ́n bá jọ àgírí lásìkò tí wọ́n bá san hada almutaarifu almashhuru indahu eléyìí ni tí wọ́n mọ̀ jù ohun sì ni tí wọ́n ń ṣe lónìí so eléyìí ni oríṣi rìbá àwọn súra rẹ̀ ní pé description àwọn irú àwọn rìbá báyìí alákọ̀ọ́kọ́ ó ní pé التقابض من الطرفين في مجلس العقد قبل أن يفترقا kó tó di pé aṣòwò ń jẹ onímọ̀jẹ̀mú méjì ó ní pé ó ń kálukú ọgbà títí ẹ̀ síwájú ká tó túká a ní fi àsìkò sí ti ẹnì kejì ẹlẹ́ẹ̀kejì àtẹ̀sáwí baynahuma bil mi'yar shar'i ó ní ká ṣe déédéé láàrin oúnjẹ méjèèjì a gbọ́dọ̀ fúkan ní àjùlọ lórí ọ̀kan léè tó pé wíwúwo là ń wò àbí àyè tá à ń fi páànù wọn wọn láti jẹ déédéé ṣùgbọ́n tó bá ti di pé àbágbà ní àsìkò tí a ṣe òwò láti fi àsìkò sí rìbá ti wọ̀ tá a bá tún wá ṣe àlékún lórí ìgbà tí a bá tún fẹ́ gbà rìbá tún ti wọ̀ bí kéèyàn ra hundred gram nínú gold ṣùgbọ́n nígbà tí ọba kan lẹ́yìn oṣù kan yóò san one hundred and twenty gram ni tó eléwu gangan ní ìbá àbí kéèyàn ọra kílò níbi ráìsì ṣùgbọ́n nígbà tí ọba kan lẹ́yìn oṣù kan yóò san one hundred and twenty gram ah, gram ni nígbà tí ọba kan padà eléyìí náà rìbá ni ṣùgbọ́n tó bá ti di pé abágbà lọ́wọ́ ara wa lásìkò kan náà dáa ti ṣe àjùlọ lórí ara wọn kò sí rìbá nú ẹ̀ mo rò pé agbọ́ nìyẹn bọ́wọ́ sì jẹ́ owó náà ni kéèyàn gba one hundred dollar. kó fi san one hundred and twenty dollar. fẹ́ẹ́ mọ̀ pé owó kan náà ni wọ́n so rìbá ti wọ̀ ọ́. àbí kí èèyàn yá one hundred thousand naira lẹ́yìn oṣù kan tí ó bá san padà kó san one hundred and twenty thousand naira náírà làwọn méjèèjì rìbá ti wọ̀ ọ́ so kò tọ́ kọ́ ẹ pé ara nǹkan kan pẹ̀lú nǹkan kan di àsìkò kan ká fún kan lájùlọ lórí ọ̀kan torí àsìkò tá a dá sí i àwọn àpéjọ olùmọ̀ lágbàáyé wọ́n pè ní majma al-fiqh al-islami wọ́n ṣe qarar ẹni pé òfin léèkó ti di òfin nínú ẹ̀sìn ìṣẹ̀ríà islam torí pé wọ́n ṣe pẹ̀lú dẹ̀lí ẹni pé ẹ̀rí nínú Qur'an àti sunna ni ohun àkọ́kọ́ tí wọ́n sọ ni pé anna kullu ziyadatin aw fa'idatin ala dayn ipe gbogbo èlé tó bá máa wà lórí gbèsè gbogbo èlé tí ó wà lórí gbèsè alladhi halla ajalu léè tí àsìkò rẹ̀ bá tó wa ajaza almadinu an wafa'u bihi muqabilu ta'jilihi léè tí ẹni tí ó san gbèsè náà kò ní kò lè san nígbà tásìkò náà tó táwa fún lásìkò sí táwa ni yóò fi owó kún ó ti di rìbá ó ní wàkàdánìkà àzìyáda tó àwọn ìfáìdà àlàkọ́r múndù bìdáyà ó ní bákan náà ni ká fi èlé kún nígbà àkọ́kọ́ tó ti kọ́kọ́ yáwó náà ipe ọ̀yàwó náà mi ṣùgbọ́n tó bá san o iye báyìí lọ́ọ́ san èlé náà ni kò ṣẹ̀ṣẹ̀ dìgbà pé tí àsìkò alákọ̀ọ́kọ́ bá tó tí ọ̀wá rí san káwá ní àfi àsìkò fún ṣùgbọ́n ti bank ó ní pé láti bẹ̀rẹ̀ wa náà ni eléyìí ò ti wọ̀ yóò wá máa lékún sí ní àsìkò tí wọ́n bá ti tó. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní innal badil alladhi yadmanu السيولة المالية والمساعدة على النشاط الاقتصادي حسب صورة التي يرتضيها الإسلام هو التعامل وفقا للأحكام الشريعة إذا gbogbo change tàbá máa ṣe tó jẹ́ orí owó kan náà tá a wá fi èlé lé lórí nígbà tá a bá fẹ́ san padà rìbá náà. ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ ni pé wọ́n pe gbogbo àwọn uh, gọ́fìmẹ̀ntì islamic ipe kí wọ́n sọ ìtajà láàrin ara wọn torí pé owó èlé máa ń wọ̀ jù nígbà tó bá ń ṣe uh, exchange láàrin country àti country ipe kí wọ́n sọ láti máa ṣe ìdẹ̀kùn fún àwọn orílẹ̀-èdè islamiyà kọ́mọ̀jẹ́ pé wọ́n máa ṣe èlé lórí owó tí wọ́n bá ń jọ ń tajà láàrin ara wọn. náà nígbà tí àfa tó máa rọ̀ sí ó ní báàbù àríbá wà sọ́ọ̀f sọ́ọ̀f yẹn òun náà ní ṣe pẹ̀lú rìbá ó ní ṣéǹjì owó pẹ̀lú owó ṣéǹjì owó pẹ̀lú owó lápèjúwe irú owó tá à ń lò lónìí yálà títàkàdá ni àbí ti coin fún tá a bá fẹ́ kéwìjẹ ká wá ṣe ìlélẹ lórí lópin ìgbà tó bá ti jẹ́ pé irú owó kan náà ni. ṣùgbọ́n àdìsí Umar tí a kà lára kọ̀ọ̀kan èyí tí anabi sàfẹ́lẹ̀ sọ wípé adáàbò bèlúwọ̀rọ̀ fẹ̀ríbà tá a bá pààrọ̀ gold pẹ̀lú silver rìbá ni ilà ha wà ha àyàfi kí n fún ọkọ ọba kí n fún ọ tèmi kọ ọba tèmi a rí pé eléyìí kì í tówó kan náà eléyìí gold ni eléyìí silver ni so ó tọ́ka sí owó téèjì pẹ̀lú ara wọn a sì lè fi àjùlọ lórí ọ̀kan ṣùgbọ́n ó láti jẹ́ pé gbàkíngbà ni a gbọ́dọ̀ sọ́ di àsìkò míì bí ìgbà tẹ́yẹ̀ lọ change dọ́là tọ́ wá mú náírà rẹ lọ one hundred thousand gbélé yóò fún dọ́là lọ́wọ́ lọ́wọ́ á ní padà wá nírọ̀lẹ́ àbí padà wá lọ́la rìbá ti wọ̀ olùkọ́ agbélé yìí ó ní wàlbùkù bìlbùkù rìbá káfó ń jẹ pààrọ̀ ń jẹ rìbá ni ilà ha wà ha àfi gbàkémi náà gbà wàṣàìr bìṣàìr káfí alkama pàwọn kal alkama rìbá ni ilà ha wà ha àfi gbàkíngbà hadith ẹlẹ́kẹ̀jì inú tírà náà ó ní hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ní anabi sallam sọ pé la tabi'u adh-dhahaba bidh-dhahabi illa mithlan bimithlin ẹ má ta góòlù pẹ̀lú góòlù àyàfi tó jẹjọ́ nǹkan kan náà ló wọn wọn wàlá tàṣùfù báàbò àlàbà ẹ má fi àjùlọ lórí ọ̀kan lórí ọ̀kan ẹ má fi àjùlọ fún kan lórí ọ̀kan wàlá tàbí wọ́rọ̀kì bìl wọ́rọ̀kì ẹ má ta sílvà sí sílvà ilà mítlán bí mítlín àfi ọjẹ́ déédéé wà wàlá tàṣùfù báàbò àlàbà ẹ má fún ọ̀kan lájùlọ lórí ọ̀kan wàlá tàbí òmìnira alghaiban lílà ẹ̀jẹ̀ ẹ má jẹ́ kọjá pé nígbà tá a fẹ́ bá máa sòwò ọ̀kan wà lówó lọ́wọ́ ìkejì ó wá di ìgbà míì gbogbo yẹn náà rìbá ni wọ́n fi lẹ́gbìn ìlà yẹ́dẹ̀bìyẹ́dẹ̀ àyàfi ọwọ́ pẹ̀lú ọwọ́ òní pé gbà kí n gbà. láfàzí ni ó ní ìlà waznan bí waznan èyí ni pé òṣùwọ̀n pẹ̀lú òṣùwọ̀n mislan bí mislan tí wọ́n jọ ṣe déédéé pẹ̀lú àwọn sàwá òǹbí sàwá déédéé wà déédà tó àwọn àdìsí méjèèjì yìí ó fi hàn pé àwọn olùmọ̀ wọ́n ṣe wàtò ìtìfàp ẹnu wọn ṣọ̀kan lórí pé àwọn tí rìbá máa ń wọ̀ ó ní àwọn nǹkan mẹ́fà tí adarúkọ àtàwọn tó bá tó jọ ọ́ àtàwọn tí ó bá tún jọ. mi ò bàbá àgbóte mi ni ò ṣe o torí pé àsìkò tá a bá kọ yìí o ti kọjá lọ́dọ̀ mi yìí àbábò mi ní ṣe mistake ṣe mistake tọ̀. Ah, now a máa dá ìdánilẹ́kọ̀ọ́ náà dúró rí ṣùgbọ́n mẹ́sàlá kan wà tó ṣe pàtàkì èyí tí a ṣe ìbéèrè lórí ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe kọjá ó ní èèyàn tó gbọ́jọ̀ kalẹ̀ tó wá sọ wípé ẹni tí ó bá rà lówó lọ́wọ́ iye báyìí ni ẹni tí ó bá rà dìgbà míì iye báyìí ni sẹ́rì bá ní àbí kìí sẹ́rì bá ní ọ̀sẹ̀ tó kọ ní ìgbà náà ìdáhùn tí mo dáhùn ni pé rìbá ni àwọn afá ti àwọn tó ń ṣèbéèrè wọn mú ọ̀rọ̀ àwọn afá mi wá léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn ọgbọ́n orí lásán ni kò sí dẹ̀lín lórí ẹ̀ ìfi ìdánilẹ́kọ̀ọ́ orí tó fi láǹfààní nìyẹn torí pé ọ̀pọ̀ ọgbà àwa máa ń dúró lórí ẹ̀rí ni sódà tó bá pẹ́ nígbà tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà kò bá sí ẹ̀rí ọ̀hún á gbìyànjú láti wá ẹ̀rí ká fi bá ṣe tí a bá sọ òun ni pé àdìsá nẹ́ẹ̀tì sallallahu alaihi wa sallam tó ní náà rasulullahi sallallahu alaihi wa sallam an bay'ataini fi bay'atin ànábì pọ̀ fún wa ká ṣe òun wò méjì nínú òwò kan òwò méjì nínú òwò ẹyọ kan nǹkan ẹyọ kan látà ṣùgbọ́n òwò méjì láti lé lórí àkọ́kọ́ àdìsù yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni àdìsù Abu Huraira tó ní man ba'a bay'atayni fi bay'atin gbogbo ẹnikẹ́ni tó rọ́pọ̀ bá rajà òwò méjì nínú òwò kan fàdáhù áwò kátàwùnà ẹ̀tọ́ rẹ̀ ó ní èyí tó bá kéré jù lápèjúwe mo ní omi ẹni tí ó bá rà ní lọ yóò san hundred naira ẹni tí ó bá rà yóò san lọ́sẹ̀ tí ń bọ̀ yóò san one hundred and fifty naira àwa àti wá sóhùn ìwà rúurú lẹ́gbàá náà. lẹ́yìn ọ̀sẹ̀ kan mo elu fẹ́ wàá rúwó èlò náà kí n san ní hundred naira lọ́sàn èyí tó kéré jù lọ àwọn rìbá àti kọ́yẹ́ pé tí n bá gba one hundred and fifty kí n jẹ ṣùgbọ́n kan kí bóun láti fẹ́ mọ ìtumọ̀ òun méjì nínú òun kan òní nínú àwọn tó gba hadith náà wà ìtumọ̀ fún òun náà ní ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn àfáà ni wọ́n fún náà abu abu um abu umar ẹni ibn abdulbar an yabta ar-rajulu min akhir sil'atan ó ní kí ẹnìkan rajà lọ́dọ̀ ẹnìkan bí ashri naqdan pẹ̀lú mẹ́wàá lówó lọ́wọ́ àwọn bí khamsata ashara ila ajali àbí mẹ́ẹ̀ẹ́dógún lọ títí di àsìkò kan waqad wajabat lil mushtari bí ahadi sàmàlẹ́yìn ó sì ti dandan lórí ẹni tó rajà kó sí ọ̀kan nínú méjèèjì. eléyìí ni ìtumọ̀ tó fún òwò méjì lórí òwò kan tó ṣe déédé pẹ̀lú dàrú déédé ló ṣe rẹ́jí pẹ̀lú ayapọ̀tì mọ́tò ní tó bá rà lọ́wọ́ five hundred thousand ní ṣùgbọ́n tó bá rà ní dàtìkù kan eight hundred thousand ni ẹni tí ó ra mọ́tò yìí ṣọ́ọ̀ṣì wo ló ní yóò mú kan nínú méjèèjì so ó ti di rìbá eléyìí ni ìtumọ̀ tí Imam Malik àti Shafi'i àti Abu Hanifa sọ fún un wọ́n sì ní tí a bá yẹn lè sòwò lórí. méjèèjì òun náà ti bàjẹ́ tọ́ba wa ti wá tẹ̀lé pé a sanwó kínní yẹn èyí tó kéré jù ẹ̀ láti gẹ́gẹ́ bí anẹ́sà sẹ́lẹ̀m ṣe sọ pé fàdáhù àwọn èyí ni pé ẹ̀tọ́ rẹ̀ òun ni èyí tó kéré so eléyìí ni ẹ̀rí ọ̀rọ̀ tí àwọn afá kan jò ní àwọn tí wọ́n béèrè àwọn àmì náà sọ wọ́n ní ìgbà tó máa tó jẹ́ haram òní tí ẹnì tí ọ̀rọ̀ àjọ ọ̀bá ní choice ọ láti mú kànú méjèèjì tí ọ̀bá ní choice so ìgbà wo ni òní ní choice kò sí choice méjì péré náà láàfin àyàfi chọ́ọ̀tì kẹta omi tó máa rajà náà kó fajà náà lè. wọ́n wá ní tó bá jẹ́ pé ó rajà ọ̀kan nínú ẹ̀ for example owó lọ́wọ́ ló bá àlàkáǹtì fún lówó tó gbowó ẹ̀ tó na ẹgbàá mọ́tò wọ́n ní kò sàbùrù ní ẹ̀. àbí pọ́ ẹ pé ti èyí tí ó tí ó tí ó tí ó fọ́ lọ lára lọ́ba gbà lórí èyí ni wọ́n bá tó wò sí wọn ò fún ní ọ̀kan ní ṣẹ́ẹ̀sì méjèèjì lórí òwò kan ni wọ́n bá tó wò sí for example wọ́n ní ní ó tó jẹ́ sọ ṣùgbọ́n eléyìí kò sí tí ó fi hàn nínú àdéhùn náà so irú irú àyè irú ọ̀nà báyìí èwo ló dáa jù. téèyàn bá fẹ́ mú choice ó kéde ìsìn àwọn apá àti ṣe ìtumọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo wọn tá a bá gbé kalẹ̀ tá a bá ti fi price méjì sí o ó ti di òwò méjì ní òwò kan àwọn kan ní tí a bá ṣòwò lórí ẹyọ kan nú ẹ̀ tá a ti parí òwò náà aburú ti ń bẹ́bẹ̀ tán àfi tí a bá ṣòwò lórí méjèèjì tí a mọ èwo ni amú so àsìkò tí ń bá wá gbowó ìgbà náà láti wá mọ̀ pé èyí tí ó dínà ní àfáà mú so pọ́ǹpù wọn ní ìsìnkú ní déè bẹ́ẹ̀ káti ẹ̀wọ̀n àgbà ètò ní déè èwo ló dáa jù ṣebí haúsá ní rìgà kẹfì ní a ti máa dẹ̀yìn bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ ẹ̀sìn Islam wà ní al-ihtiyat fi din ẹni pé kéèyàn ó ṣe kéèyàn o mú ọ̀nà tó gbà clear o ní kéèyàn ó má tún wọ̀ ọ́ kéèyàn ó má ṣe irú òwò náà torí pé ìkúmèé tó kọ́kọ́ wá lọ́dọ̀ àwọn olùmọ̀ ó ní pé gbogbo ọ̀dá bá ti gbé kalẹ̀ lórí price méjì ó ní rìbá. so eléyìí ni ohun tí mo fẹ́ ṣe clarification lórí ẹ̀ níwájú kí a tó pè wọ́n ká tó fi àyè ìbéèrè lẹ̀ ẹ jẹ́ ká pè wọ́n ká pè wọ́n. يا Hmm. wọ́n ní kò sá burú lórí òun ah, torí pé ẹsẹ̀ kan náà láti parí òwò náà èyí tó máa jẹ́ rìbá náà ni èyí tá a fowó kún torí àsìkò èyí tó jẹ́ rìbá òun lè tá a fowó kún torí àsìkò àwọn tó máa ń gbé ìmọ̀ ìpìlẹ̀ ní lọ́tẹ́ńdà ẹgbẹ́ òun ò lè máa gbowó machine ní ilé máa ṣe jíjà àwọn náà máa ń machine tí wọ́n tọ́ pẹ̀lú wọn ní ìdí báyìí but ó máa ń jẹ́ bí agreement láàrin àwọn ọmọ yẹn bí wọ́n bá jọ ra machine ní two thousand four hundred and fifty thousand àwọn àti èlò ọmọkùnrin agbára ìgbésẹ̀ owó yìí tó máa jẹ́ pọ́ńpẹ́tì nítorí pé òun ò lè ọjà ìgbà ní owó tó tí wọ́n máa jọ fún láàrin àwọn èèyàn pé tó lè bọ́ sí abẹ́ ìgbà ní àná. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni ìyẹn ni. pé bí wọ́n bá ń ra machine pé aya tó máa lọ sọ́n pé wọ́n ti aya kọ̀ sí òkè náà. wọ́n lọ ra ní ẹ̀ ní four hundred fifty thousand. òun pẹ̀lẹ́ tí wọ́n jọ tó fẹ́ gbé tó fẹ́ rà máa ti tó kù. yóò fún léèrè òun pé gbogbo tó bá ti san owó yìí kò sí ìdíje ní wọn bá pé bóyá seven two hundred and seventy thousand naira lágbára ẹni ẹni ló gbẹjọ fún lágbára two hundred and seventy thousand naira ló wá di tọ́tọ́ machine ìdíje. sẹ́ẹ̀ni eléyìí kọ́ ni problem ibi tí problem ọ̀sẹ̀ wáyé ló pé tí ọ̀bá rówó náà san kọ́ fún àsìkò tí wọ́n bù kí ni tó máa ń ṣẹlẹ̀ ibi tí problem wà nìyẹn torí pé tí ò bá rówó náà san káyidà ẹ̀sìn Islam ni pé kó lọ́ra fún un kó fi rí owó ìsan ọ̀wá ní ìfowókun torí ìfowókun lásìkò àbí kó tiẹ̀ wá gba kí pátápátá torí kó ti bẹ̀rẹ̀ sí sanwó ọ̀hún so láàmì ìsìn nígbà tó ti bẹ̀rẹ̀ sí sanwó yẹn ó fa machine ti di tiẹ̀ ń sanwó machine yẹn so gbèsè ní lọ́rùn ẹ̀ tí ọba wa rówó nǹkan lásìkò náà yóò fún lásìkò kí ni kó fi sanwó náà tó ibi tí problem wà nìyẹn kò burú báyẹn mo ra ní machine ní two hundred and fifty thousand mo sì ní ẹni tí ó gbà èló ló máa fi kún àjọṣọ mi ó fún mi lérè ókè ní máa máa máa fi ṣiṣẹ́ máa mú owó náà wá díẹ̀ díẹ̀ díẹ̀ títí ó fi sanwó náà sẹ́yìn so bí ó ṣe wà nìyẹn yọmọ tó náà bá ti ní àmánà torí pé gbogbo bàtẹ́ ìbàtẹ́ irú nǹkan báyẹn láti ẹ láti jẹ́ pé ẹni tó ní àmì àná ni ẹlẹ́ẹ̀kejì ni pé ó láti jẹ́ pé wítínẹ́sì ó wà ń bẹ̀ so yóò máa sanwó yẹn ní èdè bẹ́ẹ̀ gbogbo ẹ̀ yóò sì máa látọ̀ọ̀lẹ̀ gbogbo bàtí ọba múrí owó mú wa yóò mú sùúrù fún náà ni torí pé bó ti wulẹ̀ ọ́ lóòótọ́ tó ìgbà míì nǹkan míì lè tẹ̀lẹ̀ sí mọ́jú ìnáwó mọ́nà tí tó ti dìnnà kó lọ́ra fún un kó fi san owó náà tán ṣùgbọ́n káwá ní àwọn àgbà machine lọ́wọ́ ẹ̀ gbogbo èyí tó ti fẹ́tẹ́lẹ̀ ńkọ́ ó ti di òfurufú nù àbí a ṣe value machine lásìkò náà so all this ibi tí problem wà nìyẹn ọba wa ẹ ò fẹ́ ní ọ̀kẹ́ ọ̀kẹ́ náà. Now? Now. Thank you. tẹ́rí aṣọ yẹn ń jò ní o ní pé tí a bá lẹ́jà láàrin ara wa tí a ti fi àdúgbò lórí fáìlì kan tí mo wá sanwó páàkì nínú owó yẹn pé mo ń padà bọ̀ wá láti wá san páàkì náà lópin ìgbà tí ó ń tàn tó bá ti yíṣẹ́ padà òun ti ó ti ó ti táyì sòkè tó wá lè ta ọjà yẹn àyàfi ìgbà táìmù náà bá tún tẹ̀ lọ́wọ́ ayé so náà ní ìsìn òun ló ti kò pé àdéhùn tá a bá wá tajà náà lásìkò náà kò sábòrò ṣùgbọ́n lópin ìgbà tó wá dé àsìkò dẹ́ẹ̀bù tí òun tí ì tó àlùkáwọ̀ ní bẹ́ẹ̀lẹ̀ ní tí ẹ̀ ní ìtajà rẹ̀. sẹ́ẹ̀rí wà àwọn nǹkan báyìí ogún rẹ̀ wà ogún rẹ̀ wà ní kíákà ṣé kí n bọ́ owó ìdání láti bẹ̀rẹ̀ pé owó yìí ń bọ̀ ò tí ì rajà owó yìí wà lọ́dọ̀ mi àsìkò tó bá mú ìyókù wà ìgbà náà lọ́sùn fẹ́ rajà so ọjà tí ń bẹ lọ́wọ́ mi mo lè tí n bá níbi tí n ti gbọjà eré gbọjà lọ́dọ̀ ẹ̀ lórí kìí ti ta fún ìta burú lẹ̀ tó láti ilẹ̀ wá pé ah, ah, owó yìí ò kò kó pamọ́ fún lọ́dọ̀ mi so nígbà tí o tí ì rajà nígbà tó bá wá dé tó kó yòókù wá ìgbà náà lọ sí tẹ̀tẹ̀ rajà olódàjù náà lórí eléyìí. عفوا لوري لي أفا هو تنتهي عطية ابن محمد الثاني أفا بلد أفا نمنا أفا سعودي مرين شرحي بلوغ المرامي تسي لوري أبي وصور ولبن àwa ọmọ akẹ́kọ̀ọ́ ló ti bá sọ̀rọ̀ ó ní mẹ́ta ìbà kọ́nàbà tó ń èyí fi súrọ̀ tì lórí ẹ̀ka ààrẹ ìṣirò ó ní àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n máa ń fúnra wọn ní wàhálà lórí irú súra báyìí lórí ọ̀rọ̀ náà àgbẹ̀ àtẹ̀yìn fi bẹ́ẹ̀ àti. ó ní kápùrọ̀ máa fi ìlà fi hàdì sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn afáà sọ ó pọ̀ lórí súra yìí. وقد اختلف العلماء في تحديد السورة التي يتحقق بها المراد. إذا علماء wọ́n ṣe ìyapẹ ẹnu lórí súra wo gangan ó ní àdìsí máa dá dúró lórí wọ́n ní wàlákin àṣàfi rahimahullah fassara albay'ati fi bay'ati ó ní ó ṣe ìtumọ̀ òwò méjì nínú òwò kan ó ní bí tafsiri sahana jiddan pẹ̀lú ìtumọ̀ tó rọrùn jù wàmúrí ó sì fún yẹn ní àlàáfíà. لو أخذ به الناس لاستراحوا ìbá pé àwọn èèyàn bá gbá ìtumọ̀ èèyàn mú ni wọn ò bá kóra wọn ní ìsinmi tí ò ní ṣe wàhálà jùlọ. wàsẹ́rà ànáṣù fi mu àmàlà ti hù bẹ́ẹ̀ bákan náà àwọn èèyàn níbi kátàríra àwọn àwọn náà ní ìsinmi. ó ní sáfì sọ pé húwa ẹ̀ tẹ̀bí àfilà bí sẹ́mẹ̀lì àjẹmù ó ní kí o tajà pẹ̀lú owó tí a san lásìkò mi asọ̀rọ̀ mi sẹ́ẹ̀rì ha tó ju price ọjà náà lọ filhaabi ní àsìkò tọrọ ọjà náà bisababi takhir torí lílọ owó sísan lára so níbo lẹ́yìn fẹ́ justify ayapọ̀fin ní irú ìtumọ̀ yìí ó ní kátajà. pẹ̀lú price tó ju price àsìkò yìí lọ torí pé a san ní àsìkò tó ń bọ̀ so now ní ti káti ẹ̀ kó ọ wá fi price méjì sí kódà kó má fi price méjì sí kọ́ pé ẹyọ náà ló fi lélẹ̀ torí omi ní ìjà ti mọ ẹyẹ sẹ́ńtà àmọ́ price ẹ̀ lópin ìgbà tí n bá ti fowó fún un torí pé ẹni wà sanwó ó ti di so it's just the same thing pẹ̀lú aya fourteen o ní pé torí àsìkò iná fífowó náà fún gbogbo mọ́tò tó ń tà ní aya fourteen ó ju price ẹ̀ lọ ẹ̀ńtọ́ra náà mà ẹ̀ńtíńtà náà mà tó ń bolóye yẹn ọ̀sẹ̀ wo lọ́fẹ́ fi wẹ̀ tí ó fi má so the best thing kéèyàn fi dúkìá rẹ̀ kó nù irú problem báyìí kó fi síbò míì Wallahu a'lam náà ókè tó. wọ́n ní lọ́pọ̀ èrò lọ́pọ̀ ọ̀gbà bí àwọn ẹni sọ́sáìtì ọ̀pọ̀ ọ̀gbìn tí wọ́n ra ọ̀pọ̀ àti màṣíìnì tí wọ́n fi fún yìí bóyá bóyá sẹ́mu àwọn ọ̀gbọ́n rà àwọn máa ní àwọn ọmọ epo wá kùtù lọ ẹni náà ní ìmọ̀ ìwé náà sọ ẹgbẹ́ àti ẹni tí wọ́n ti wọ́n bá sọ yóò fi bẹ̀rẹ̀ àdìgbòkè ní ìdílé wọn kà máa tán láti kò sí yóò fi tán wọn fi tán. dáàbì ìdílé wọn ti wọn bá sílẹ̀ ṣé mo fẹ́ tẹ̀gbà rẹ̀ ṣé wọn bá sílẹ̀ èyí tó fi tẹ̀lé wọn náà ti gbà. mo bá tó lé orí táyà tó ń gbogbo àti ọba tuntun àmì wá sí ìdílé. àbá láti sọ àìsó pé ẹ̀sùn Islam gbogbo àwọn eh, ẹ̀rí wọn kọ́ ìdá ẹ̀ fọ́múlà yẹn so fọ́múlà yẹn bí mathematics ó ní fọ́múlà ẹ fẹ́ ara ìkórè nàìjíríà yẹn gbogbo ọ̀nà tẹ́ bá gbà orí nàìjíríà náà ló máa wà àwọn tí wọ́n rà bá wọn tí n bá lè ní ọ̀sán tèmi lẹ́ẹ̀kan náà tí wọ́n tà fún mi lẹ́ẹ̀. títà rẹ̀ tó lásìkò náà ni wọ́n fi sílẹ̀ so it's just the same thing fúnra àti wọn ọ̀sọ́ lẹ́nu ní ti ń bẹ lórí ẹ̀ yẹn ní tó fi wọ́n tó bá yẹn ò ní pé àsìkò tó ń fi sí i so tó bá yẹ pé àwọn ọ̀ràn yẹn lọ́wọ́ ni kọ̀mpútà yìí ní ìṣiṣẹ́ bá fún wa nílé iṣẹ́ kọjá pé tí n bá lọ kọjá náà iye tẹ́ ẹ̀ka fún wa náà láàbà kọ̀mpútà tó bá yẹ lé ju iye tẹ́ ẹ fún wa lọ ẹ ti jẹ rìbá torí pé ìdí ti fi iye kún ni pé àsìkò tẹ́ ẹnu ọ̀rá kọ̀mpútà ṣùgbọ́n fáwọn òṣìṣẹ́ dọ́jẹ́ pé ní ọjà kọ̀mpútà yẹn hundred thousand náà ń ẹ sì tápá wà ní one hundred and twenty thousand ẹ sì lè ràn lọ́wọ́ lọ́wọ́ nípò lẹ́sìn ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ ló wò ìrànlọ́wọ́ kọ̀ torí pé lọ rà ẹ̀ rà ní fa fa ń ẹ ra less than that so nígbà tẹ́ bá wá tà fún torí pé fẹ́ ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ó yẹ ká lè rà lọ́wọ́ tàbí ó lè ràn lọ́wọ́ ṣùgbọ́n ìgbà tẹ́ bá ti fowó kún ju bẹ́ẹ̀ lọ torí pé máa yọ nínú sálárì wa díẹ̀ díẹ̀ díẹ̀ torí àsìkò náà lẹ ti fowó kún kódà bẹ́ẹ̀ jáde yẹn ti tù kódà bẹ́ẹ̀ ń jáde torí àsìkò náà ti fowó kún. ẹjọ́ ọ̀pẹ́ nípa àtúnwò ọmọ ẹ̀sìn ẹ̀kọ́ sí àdéhùn olódà ọmọ ẹ̀sìn ẹ̀kọ́ bá yàtọ̀ láì fún ẹ̀sìn àpò ní ọlọ́jà àwọn èèyàn ní ìtàwọn but àwọn tàkùn ní ninety thousand five àti ten thousand so that ẹ̀rọ ọ̀sán owó ìdílé rẹ̀ níbo ló ti fẹ́ kó bẹ̀ níbo ló ti fẹ́ yọ kó bẹ̀ àbí o àbáàrí ráìsì ti tán lé ṣùgbọ́n ó sì gbẹ gbèsè. ṣùgbọ́n ọ̀dà tó ń gbà wọ́n kà pé cooperative kí ni ìtumọ̀ cooperative ká darí pọ̀ láti ràn ara lọ́wọ́. so owó tá a lọ kóra yẹn ká lọ bí tí a ti rí àyè pọ wọ́n á pé ńgbà tá a bá ta fáwọn ọmọ tó wà ní cooperative ńgbà tó ń ta ní eighteen thousand lọ́jà orí ta ní seventeen thousand àbí seventeen thousand five ìgbà yóò lẹ́sẹ̀ tẹ̀ wàá ràn wá lọ́wọ́ àmọ́ wa sanwó díẹ̀ díẹ̀ díẹ̀ ìrànwọ́ darí kọ̀ láti máa ra wa lọ́wọ́ ẹ fún wa ní seventeen thousand five ẹ sì tó fún mi ní àsìkò tí ń fi tán díẹ̀ díẹ̀ díẹ̀ sígbẹ́ tẹ ẹ pẹ́ ràn mí lọ́wọ́ ṣùgbọ́n tẹ ẹ bá wá fowó kún mo lẹ́ ti ràn mí lọ ẹ ràn mí lọ́nà tẹ fowó kún ná ẹ̀yin náà lẹ́tù sọ̀rọ̀ níbo wá ní àǹfààní ọ̀hún wà. lọ́wọ́ rẹ̀ náà wọ́n fàá bèrè. nínú rìbá bẹ́ẹ̀ ni. nǹkan tí wọ́n fẹ́ ní wọ́n ní ilé ìwà lẹ́gbẹ̀ẹ́ àwọn olùdíwà báwọn oníṣẹ́ ẹ̀fọ́ ni wọ́n ti ṣe fún àwa láàyè ẹ̀sìn tí wọ́n náà ti yọ àlùbáṣà fún ọjà tó àwa tí à ń jẹ tòun báwo ni àárín wa ti ọdún tó lè báwo láti fi báyìí. àfà ṣé ọlọ́run wa yá àlùbáríkọ̀ wò ni ṣé ọlọ́run yọ àlùbáríkọ̀ wò ni a bá wo ohun tí ń ṣẹlẹ̀ lórí èdè lónìí á rí pẹ́ tó kálùbáríkà mọ́ bẹ́ẹ̀ nípa pé ẹ̀sẹ̀ àwa kan là ṣùgbọ́n kì í ṣẹlẹ́sẹ̀ nìkan ní máa ń jìyà so ẹni tí ọ̀dẹ́sẹ̀ náà jẹ nínú ìyà náà so inú ìyà yẹn là ń jẹ that is why tó fi jẹ́ pé àìsí gọ́ọ̀mẹ̀ntì Islam à ń rọ́jú ojú là ń so kò sí àìní choice ni ju káwà bá a ti wà náà lọ ṣùgbọ́n tó bá yẹ pé abẹ́ gọ́ọ̀mẹ̀ntì Islam ń sìn gbogbo àwọn afáyín náà ni wọ́n ń ṣe irú àwọn ẹ̀sìn tí báyìí fáwọn gọ́fíńmẹ̀ntì wọn bẹ̀tí bò lẹ́sẹ̀ fẹ́ ṣe fáwọn gọ́fíńmẹ̀ntì lè kí ni bẹ́ẹ̀sì wú àwọn tọ̀hún Islam ni wọ́n fi ń ṣe gọ́fíńmẹ̀ntì so ìdínú táwọn afáà fi lẹ́nu láti sọ fún wọn pé gbogbo owó tẹ́ bá ṣe o ẹ̀rí dájú pé kò sí ìrìbá nù ẹ̀ so nígbà míì náà àwọn gọ́fíńmẹ̀ntì wọn ò ní choice torí pé ó ti di

àti tó tí lòun ní ìsọkàn rẹ̀ ìpínlẹ̀ pẹ́ kan gbogbo ẹ̀ wẹ́n tó wá pé ìnira ní ojú ó máa ti ń ṣe náà nísìnyí òun ti di ẹni tó ṣe fákìdù ọpọlọ ẹ̀ torí pé kì í ṣe tí ọba dákú nìkan ni kò ní ọpọlọ ẹlòmíì wà láàyè tí ọpọlọ rẹ̀ ṣe lára rẹ̀ ẹlòmíì wà láàyè tí ò ṣe kọ́ dákú tọpọlọ rẹ̀ ò sì lára rẹ̀ sùúrù eléyìí kò ní máa ti ń ṣe bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fún ma kò ní máa gbọ́n tẹ̀ ń sọ lásìkò yun ìrun ẹsẹ̀ ọ̀ràn yàn lórí ẹ̀ torí pé ó ti ó ti ṣe ó ti ṣe àfẹ́kù ṣọ́ọ̀tù nínú májẹ̀mú òun ó ní kéèyàn máa ti ń kí so lásìkò yẹn ń sìn gbogbo ìyànjú tí ń ṣe láti jẹ́ pé òun kírun ọ̀hún ìnira ò jẹ́ kọ́ mọ kí ni ti ń ṣe so kò ní nídàá ti sanwó ń padà mọ́ ó kàn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run náà wallahu alam fún eléyẹn ní tí mo rí náà wọ́n lè ti sọ̀rọ̀. wọ́n kò sábúrú tó bá fẹ́ sọ̀rọ̀ padà gẹ́gẹ́ bí mọ́tàbà màlìkíyà oníkété yẹn bá jẹ́ ohun tó pọ̀ ohun téèyàn bá lágbára kódà gan bọ́jẹ́ pọ̀sán ni bọ́jẹ́ pálẹ́ ni bọ́jẹ́ àárọ̀ ni èèyàn máa san irú òjò ni èyí pé ó kí irun àsùbá ó kí àdá ó kí là ó kí magrib ó kí ìṣà torí pé ní lásìkò yẹn ti kò é ṣe àsìkò mọ́ àsìkò tó ń sàn gangan lásìkò náà lásìkò mú ọ̀hún ṣé ọ̀dà sẹ́ni tó ntẹ́yìn bá wà lágbára wákò tó bá lè kírun òjò méjì láàárọ̀ kó kí tó bá dọ̀sán tó bá lè kírun òjò méjì lọ́sàn kó kí torí pé ń tàn wọ́n padà ní ọ̀gbọ́n ọ̀rẹ́ paris kọ́lẹ̀. Lẹ́tọ̀ọ́ láti ṣe ń bá wà lọ́wọ́ àbẹ̀ fẹ́ ní ìlú ẹ define kò ní any option. lásìkò ìyá tí ọba ṣe yóò kú ni àbí kí ni tó fẹ́ fún yẹn. kí ni tí ó mú àsìkò tí Islam gbà fún yín láti ṣe haram fún àǹfààní kẹ́ẹ̀lẹ́ tẹ̀mí lásán ni tí ìbá ṣe wọn kò sí ó ní option mọ̀nà option rẹ̀ ni kò kọ́mọ́ gbà lópin ìgbà tí ọba ti lè kú kí ló fẹ́ rà kí ló fẹ́ rà tó fi di dandan láti gba rìbáyìí náà. a na kò tó ń jẹ ẹni fún òní lásìkò yẹn ohun tá a gbà fún ni pé ọwọ́ tí ó tó lásìkò náà tí ó fi lè sẹ̀mí ọwọ́ rẹ̀ nìkan yóò wá gbọ́ oúnjẹ tí wọ́n jẹ lọ́jọ́ méjì kò ní oúnjẹ tí wọ́n jẹ lọ́jọ́ méjì ọwọ́ etí ó lò tí ó fi sẹ̀mí lásìkò yẹn nìkan torí pé kò tí ó lè ṣẹlẹ̀ ní lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn dájú tó wáyé Allahu a'lam wa alaykum salaam.